èmi Abíọ́dún Ọmọláwuyì mo tó ń fi àsìkò yìí mo fi ń kí gbogbo yín pátápátá wípé ẹ tún kú dédé àkókò yìí ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta ọdẹ ọdún bí. ìwé ìtàn tá à ń bá lọ òun ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ ọ̀nà òmìnira ọ̀nà ìjẹ̀ ṣé ẹ ibi tá a bá ìwé ìtàn náà dé àti bá ìwé ìtàn náà àti bá dé ibi tó lápẹ̀rẹ̀ ó ṣeé ṣe ká parí ìwé ìtàn náà lónìí. ibo bá a dé ẹ rántí wípé ìbọn ó tún ti ba bùnmi lẹ́lẹ́ẹ̀kejì bùnmi ọ̀hún sì rèé <laughs> dókítà ti sọ wípé àwọn ti pàdánù rẹ̀ ní èyí tó túmọ̀ sí wípé bùnmi ó ti tẹ́rí gbaṣọ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn tí bùnmi kú tán ṣé ìjà òmìnira náà tẹ̀síwájú ǹjẹ́ wọ́n ja ìjà náà ǹjẹ́ wọ́n jà lájàyè bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rántí wípé Adigun tó jẹ́ ẹni tí àwọn ọ̀dọ́ fà á lẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ó ti gba ìwé àṣẹ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè náà kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn ẹ wá nǹkan fìdílé kẹtùmọ bá mi ká lọ fún tòní ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú bẹ́yìn ò bá ti subscribe sí youtube channel mi mo bẹ̀ yín lórúkọ ọlọ́run lódùmarè ẹ bá mi subscribe báyìí ṣé kùsẹ́ òní yorùbá ní ó máa mórí iṣẹ́ yá ibi arókò tì sí ibẹ̀ náà ni ẹja fàbọ̀ sí dókítà ní a ti pàdánù rẹ̀ àti ọjọ́ tí mo ti dé ilé ayé n ò tí ì ríbi tí àwọn ènìyàn tí wọ́n ti banújẹ́ tó bẹ́ẹ̀ rí kódà ẹni tí ò rí bòmí rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó bara jẹ́ ó kọjá àlà àṣé bí ènìyàn ò bá lẹ́mìí ìrọ́jú kó tún ní ọkàn àfòràn bó bá gbọ́ ikú ẹni rẹ̀ yóò yìnbọn jẹ ọ̀fọ̀ gidi òun lọ fọ ènìyàn ẹsẹ̀kẹsẹ̀ oníkàfáyà ló ti dákú lọ gbanagada gbogbo dókítà àti nọ́ọ̀sì pẹ̀lú àwọn aláìsàn tó wà níbẹ̀ òun ló ń bomi lójú pòròpòrò àwọn ọmọ ológun gan-an wọn ò lè pa ẹkún wọn mára ẹyẹ kòwé kan ó tún ń dún lórí igi nítòsí kòwé náà kò pẹ̀rù ṣẹ̀ṣẹ̀ rárá bẹ́ẹ̀ ni kò ha ikú ogun ò ní ipa kíkanjú ikú odò ò ní pòmùwẹ̀ òwò tí àdámọ̀ ò ní ká àdá lẹ́yìn ò ní yọ ọkọ́ lẹ́nu àṣé bí òmùwẹ̀ ò bá tètè kú láyé odò ò ní yóò padà gbé e lọ ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀ lẹ́yìn tí wọ́n sin òkú Bùnmi tán àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní túká lọ́kọ̀ọ̀kan kàfáyá jókòó pa sí ibi ibojì náà àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní ṣìpẹ̀ fún pé ẹni tó kú ó ti kú pé kó má torí rẹ̀ kó sọ ara rẹ̀ di olókùnrùn ó sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti wákàtí kí wọ́n tó lè rí kàfáyá mú kúrò ní ibi tí wọ́n sin bùnmi sí. báyìí òní orí kẹjọ ìwé ìtàn òmìnira ọ̀nà ìjẹ̀ òun ló parí orí kẹsàn-án tó gbẹ̀yìn ìwé náà òun ni mo wà báyìí àkọlé wo ló ń bẹ níbẹ̀ àdìtú àdìtú ẹ máa bá mi ká lọ. kẹ́mi pẹ̀lú kàfáyá wọ́n ń padà sílé ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kẹ́mi bẹ̀rẹ̀ sí ní dún kẹ́mi gbé ìpè náà ó ní ẹ̀ ló bá mi níbo ló wà ṣé bí mo sọ fún yín níjẹta pé a wà ní ìlú ọ̀kan lára wa tó papòdà mo ṣẹ̀ṣẹ̀ ń kúrò níbẹ̀ báyìí ni. Báyìí ni mò ń padà sí ẹnu iṣẹ́ mi máa bọ̀ ní ilé báyìí báyìí ilé báwo bá mi ó dín òpin ọ̀sẹ̀ kí n tó lè wálé mo ní láti padà sẹ́nu iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bí o bá mọ̀ wípé o ò ní bàbá mìíràn lẹ́yìn mi mo fẹ́ rí onílé lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ́mi rújú pọ̀ kó tó já ìpè náà ó wo kàfáyá lójú ó ní a ní láti jọ dé ìlú wa báyìí kàfáyá fi èjìká dá lóhùn pé kò sí wàhálà kẹ́mi dá ọlọ́kọ̀ kan dúró ọlọ́kọ̀ náà sì gbé wọn dé gáràjì kan báyìí ó fún ọlọ́kọ̀ lówó òun àti kàfáyá wọ́n sì sọ nínú ọkọ̀ wọ́n sọdá sí òdì kejì lọ́hùn-ún wọ́n sì lọ wọ ọkọ̀ ìlú wọn bí kẹ́mi àti kàfáyá ti yọ lókèrè ló ti rí bàbá rẹ̀ tó ń dúró dè ní ìta bí bàbá rẹ̀ ti rí i ló ní fákẹ́mi orí rẹ̀ yọ mo rò wípé òní wá ni kẹ́mi ní. ẹ ti mọ̀ pé n ò lè kọ̀rọ̀ sí yín lẹ́nu náà ni kò rí bẹ́ẹ̀ o mọ̀ pé ikú tó ń pa ojúgbà ẹni òwe ń pa fúnni ni ìtìjú ńlá òun ni kí ọmọ òmùwẹ̀ kó wẹ̀ kó bódò lọ ewé ní sin obì ọmọ ní ó ní tèmi bí wọ́n ti dé ọ̀dọ̀ rẹ̀ kẹ́mi kí i dáradára kàfáyà náà sì kúnlẹ̀ ó kí i ó béèrè bí kàfáyà ti jẹ́ kẹ́mi sì ṣàlàyé fún bàbá rẹ̀ bàbá rẹ̀ gbóríyìn fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sì jọ wọ inú ilé lọ bí wọ́n ti wọ inú ilé àṣejẹ kan ó ti wà lórí tábìlì tó ń yoru lala bàbá Kẹ́mi nawọ́ sí àṣejẹ náà ó ní ẹrù rèé ọmọ òtélú òrìṣà tí a bá ń sìn tí à ń lé ọmọ sẹ́yìn nídìí rẹ̀ irú òrìṣà bẹ́ẹ̀ kò ní pẹ́ tí yóò fi parun mo fẹ́ kí o jẹ àṣejẹ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ Kẹ́mi ní kí ni iṣẹ́ rẹ̀ bá mi àpají tó dájú lòún wò ó ní ìbú àti òró gbogbo agbègbè yìí bó ti tóbi tó gbogbo ẹnu òun ni mo fi sọ pé àwa méjì péré la mọ̀ ọ́n bí ènìyàn bá jẹ àṣejẹ yìí bí wọ́n bá pa olúwa rẹ̀ ní ìgbà ìgbà yóò mọ jí padà ni bí àwọn bá mí àwọn amíkangbá bí òòrẹ̀ bá mí amíkànpẹ́ bí adigbanaku bó bá jí aré òní fikú ṣe abẹ́yọ ní tọ̀gẹ̀dẹ̀ abẹ́yọ òní tìrèké iṣẹ́ ńlá ló ń wò yìí ọ̀rẹ́ mi tó kọ́ mi ó jogún rẹ̀ lọ́wọ́ àwọn baba ńlá rẹ̀ ni Kàfáyá dákẹ́ lọ gbárí ẹ̀ẹ̀kan náà ló dìde fù ú tó sì ń sáré jáde lọ Kẹ́mi sáré gbé àpamọ́wọ́ rẹ̀ ó ní bàá mi ẹ tọ́jú àṣejẹ yìí mò ń padà bọ̀ mo ní láti wádìí ohun tó ṣe ọmọ yẹn Kẹ́mi sáré jáde tẹ̀lé Kàfáyá bí ó ti dé ìta òun ló gbọ́ tí Kàfáyá ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé ẹ wá ṣọ́bìrì àti gbogbo ohun tí a bá lè lò láti gbẹ́lẹ̀ pátápátá kí ẹ wá mọ́tò kí ẹ sì pàdé mi ní oríta mẹ́rin lẹ́sẹ̀kẹsẹ̀ bí ó ti já ìpè náà òun ló dá ọlọ́kadà kan dúró kí ọlọ́kadà tó síná kẹ́mi ti dé lẹ́yìn wọn òun náà sì talé ọ̀kadà náà ojú ọ̀nà òun ló ti ń béèrè lọ́wọ́ kàfáyá ohun tó ṣẹlẹ̀ ṣùgbọ́n kàfáyà ò lè wí ohunkóhun ó kàn sáà ń jara lórí ọ̀kadà ni ọkàn rẹ̀ ti rìn jìnnà pátápátá kẹ́mi dáalé kò béèrè ìbéèrè kankan mọ́ ó rò pé lálá tó lọ sókè ilẹ̀ òun ló ń bọ̀ àwọn sáàjọ wà papọ̀ ni gbogbo ohun tó wù kó jẹ́ ojú òun òun ni yóò ṣe ọkọ̀ kan páàkì nítòsí ibi tí wọ́n sin Bùnmi sí àwọn ọmọ ológun méjì kan sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ọ̀hún lẹ́yìn náà òun ni Wálé Dàmọ́lá Yẹ́misí Kẹ́mi àti Kàfáyá òun làwọn náà sọ̀kalẹ̀ gbogbo wọn wo Kàfáyá lójú rororo Kàfáyá ní. Ni kí wọ́n kó ṣọ́bìrì sọ̀kalẹ̀ kí wọ́n máa hú òkú Bùnmi gbogbo wọn wo ara wọn lójú Wálé ní òkú híhú bíi báwo ṣé òkú wá jẹ́ bíi iṣu ni Kàfáyà ò sọ̀rọ̀ mọ́ ó bọ́ sí ẹ̀yìn ọkọ̀ ó lọ mú ṣọ́bìrì ó sì bẹ̀rẹ̀ sí ní gbẹ́ ibi tí wọ́n sin Bùnmi sí Wálé wojú Kẹ́mi ó fi ọwọ́ sàpèjúwe fún Kẹ́mi pé orí Kàfáyà ti yí ṣùgbọ́n Kẹ́mi ní kò rí bẹ́ẹ̀ rárá Kẹ́mi náà lọ sí ẹ̀yìn ọkọ̀ ó mú ṣọ́bìrì míì ó sì lọ bá Kàfáyà ó ń bá wa erùpẹ̀ kúrò lórí ibùnmi lẹ́yìn náà ni wálé àti dàmọ́lá ni wọ́n lọ gba sọ́bìrì lọ́wọ́ wọn wọ́n sì ń wa ilẹ̀ náà kò pẹ́ púpọ̀ tí wọ́n fi wa ilẹ̀ kan pósí ibùnmi kàfáyá ní kí wọ́n ó sí pósí náà wọn ò sì já níyàn rárá lẹ́yìn tí wọ́n sí pósí náà tán kàfáyá tẹjúmọ́ òkú bùnmi rororo lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ dàmọ́lá ní ṣé o sáà ti tẹ́ ìfẹ́ inú rẹ báyìí ṣé kí a máa gbé òkú yìí lọ sílé ni àbí kí a da irùpẹ̀ bò padà tètè ṣe ìpinnu torí iṣẹ́ pọ̀ fún wa láti ṣe o Kàfáyé wojú Dàmọ́lá ó mi orí ṣùgbọ́n kò sọ̀rọ̀ ó jókòó ti òkú Bùnmi ó sì bẹ̀rẹ̀ sí ní wò ó rororo inú bí Dàmọ́lá àti Wálé Wálé ní irú rédèrèdè wo nìyẹn gan ó pàṣẹ fún àwọn ológun méjì tó wà níbẹ̀ pé kí wọ́n gbé Kàfáyá sínú ọkọ̀ ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ Oníkẹ́mi dá wọn lẹ́kun pé kí wọ́n má ṣe bẹ́ẹ̀ ó sì sọ fún Wálé àti Dàmọ́lá pé kí wọ́n fi kàfáyà sílẹ̀ fún ìgbà díẹ̀ torí bí ajá ò bá rí ajá kì í gbó lásán. kẹ́mi lọ sí ibi tí ọkọ̀ tí wọ́n gbé wá wà ó ṣí ilẹ̀kùn ó ṣí ilẹ̀kùn ọkọ̀ náà sílẹ̀ ó sì jókòó sínú ọkọ̀ ohun kàfáyà lọ́kànkán àwọn tó kù náà lọ sí ìdí ọkọ̀ gbogbo wọn ń wò ó ní ọ̀kánkán ní ibi tó jókòó sí ìgbà tó yá omi bẹ̀rẹ̀ sí ní dà pòròpòrò lójú kàfáyá ó yí ojú sẹ́yìn láti wo àwọn kẹ́mi ó gbọ́ tí ẹnìkan wúkọ́ kẹ̀hẹ́ ó kọ́kọ́ dúró lójú kan gbárí ó tún bọ ikọ́ lẹ́ẹ̀kejì ó yí ojú padà láti wo inú pósí ó sì rí Tìbọ̀mí la ojú kedere Kàfáyà fòdìdè lẹ́sẹ̀kẹsẹ̀ ó na ọwọ́ sí inú pósí àwọn Kẹ́mi dìde níbi tí wọ́n wà pẹ̀lú ìyanu wọ́n ń wò pé irú àrà wo òní Kàfáyà fẹ́ dá Kàfáyà fa Bọ̀mí lọ́wọ́ jáde láti inú pósí bí àwọn Kẹ́mi ti rí Tìbọ̀mí jáde òní wọ́n ya lùgbẹ́ kódà àwọn ológun gan wọn ò dúró Kàfáyà ló ń pè wọ́n padà lọ́kànkan pé kí wọ́n máa bọ̀ pé kò séwu rárá kàfáyà dì mọ́ bùnmi omi sì bẹ̀rẹ̀ sí ní dà fòròfòrò lójú àwọn méjèèjì kẹ́mi àti àwọn tó kù náà wọ́n ti padà dé ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n láti súnmọ́ bùnmi ọkọ̀ kan dúró ní iwájú ilé bàbá kẹ́mi àwọn ológun méjì òun ló kọ́kọ́ sọ̀kalẹ̀ nínú ọkọ̀ náà bàbá kẹ́mi ní èéṣe n ò lu òfin ìjọba kí ni sójà ń wá ní ilé mi kẹ́mi kàfáyà àti àwọn tó kù náà sọ̀kalẹ̀ wọ́n sì wọ inú ilé bàbá kẹ́mi lọ bí wọ́n ti wọlé àṣejẹ tó wà lórí tábìlì oníbùnmi kọ́kọ́ rí ó tẹjú mọ́ àṣejẹ náà roro kẹ́mi ní bàá mi ọmọbìnrin yìí òní mo sọ pé a lọ sin òkú rẹ̀ ní ìjẹta bàbá kẹ́mi ní gbẹ́nu sọ̀hún ó sáàfẹ́ jẹ àṣejẹ yìí ṣètòrí rẹ̀ ló fi lọ kó àwọn ológun wá ká mi mọ́lé ẹni tí ẹ ti sin ó sì tún lè wà níhìn kàfáyá ní òótọ́ ni bàbá a ti sin wọ́n ní tòótọ́ ṣùgbọ́n wọ́n ti di alààyè padà báyìí bàbá ní ẹ pàdà èèwọ̀ ni odò gbúdọ̀ gbé eégún òkú tó bá ti kú kò lè bá láyè wíjọ́ mọ́ àyàfi bùnmi ní bàbá iṣẹ́ kí ni àṣejẹ yìí ń ṣe mo ti jẹ àṣejẹ yìí rí bàbá kẹ́mi rẹ́rìn-ín yàngì ó ní àṣejẹ èwo pàdà òdì àdáni àwa méjì péré òun la mọ̀ nípa àṣejẹ yìí ẹnì kejì tó tún mọ̀ ọ́n ó sì ti jáde láyé lẹ́yìn ọgọ́fà ọdún lókè erùpẹ̀ ibo ló ti wá jẹ tiẹ̀ ojú ayé ni tàbí ojú oorun bàbá mi ló fún mi ní àṣìjẹ náà jẹ ṣùgbọ́n wọn ò sọ iṣẹ́ rẹ̀ fún mi tí wọ́n fi jáde láyé mo kàn rántí pé lọ́jọ́ tí mo jẹ àṣìjẹ yìí wọ́n ń pe àwọn èdè kan pé bí ahun bá mí ahun amí kan gbá bí ọ̀rẹ́ bá mí amí kan ìpẹ́ àbẹ́yọ ní tọ̀gẹ̀dẹ̀ àbẹ́yọ òní tìrèké n ò rántí rẹ̀ dáadáa mọ́ bàbá kẹ́mi ní àbí ìwọ ni fábùnmi ọmọ ikúkọ̀ yìí ifálékè bẹ́ẹ̀ ni orúkọ bàbá mi òun lè dáhùn bàbá kẹ́mi sífìlà lórí ó ní fálékè ọkùnrin mẹ́ta òmárúgbó alárúgbó jóògùn ìlàyà ẹ̀wí falárúgbó kó pa arúgbó rẹ̀ mọ́ ọmọ fálékè ó fẹ́ sòrò bó bá dọ̀la àwòrè tí wo oúnjẹ fẹ́ yẹ ibi tó o bá wà ilẹ̀ eré ni o àpájí tó jẹ́ bí iná òun ló jẹ lọ́jọ́ náà káàsà ẹ ò sá ẹ ní ò lúbúlúbú ojú ọlọ́ọ̀ oògùn lẹ́ ń wò yìí abẹnugọ̀ngọ̀ ṣùgbọ́n wọ́n ní wọ́n ti sìnkú rẹ̀ báwo ló ṣe wá ṣe é torí kátiẹ̀ ní ojí nínú ibojì tí wọ́n sin ọ́ sí ìgbà tó ò bá rẹ́ni wá ìgbà tó ò bá rẹ́ni wá erùpẹ̀ kúrò lórí rẹ̀ wàá tún kú padà náà ni ẹnu kí o máa fi ikú ṣeré lọ nínú ibojì ni bùnmi ní ẹni tó kó mi yọ nìyí ó na ọwọ́ sí kàfáyá bàbá ní ọmọ mi báwo ò ní ìwọ ṣe o kàfáyá ní lọ́jọ́ kan tí a fẹ́ lọ gba owó lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ oníyanrìn ìgbà tí a wà lójú ọ̀nà mo wá béèrè lọ́wọ́ wọn pé ṣé irú ṣé ẹ̀rù ikú kì í bà wọ́n ni wọ́n wá dáhùn pé ikú náà ni yóò pa gbogbo ẹ̀dá pátápátá pé kí nìdí tí àwọn fi ní láti máa bẹ̀rù ikú lẹ́yìn náà ó ní wọ́n wá ṣe yẹ̀yẹ́ pé bàbá àwọn wọn a máa sọ ní gbogbo ìgbà tí àwọn bá ti sọ̀rọ̀ pé bóyá ni ẹ̀mí àwọn lè gùn pẹ̀lú iṣẹ́ ológun tí àwọn ń ṣe yìí pé bí ahun bá mí amíkangbá bí òòrè bá mí amíkan ìpẹ́ àbẹ́yọ onítọ̀gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n bá parí ọ̀rọ̀ náà pé bàbá àwọn ọ̀hún ó mà pàpà kú wọ́n sì fi ọ̀rọ̀ náà rẹ́rìn títí lọ́jọ́ náà mo wá béèrè pé ọmọ ọdún mélòó òní bàbá wọn kí wọn tó jáde láyé wọ́n ní wọ́n lé ní ọgọ́fà ọdún ó dá mi lójú lọ́jọ́ náà pé àdìtú kan wà àdìtú kan wà nínú ọ̀rọ̀ tí bàbá wọn máa ń sọ tí kò hàn sí àwọn rárá ìgbà tí èmi àti àǹtí Kẹ́mi wá dé ibí lónìí tí ẹ gbé àsìjẹ yìí kalẹ̀ tó sì jẹ́ wípé gbólóǹkan yìí náà òun ni ẹ̀yin náà tó pè tí ẹ sì sọ iṣẹ́ tí àsìjẹ yìí ń ṣe òun ni mo ṣe rò pé bàbá àǹtí Bùnmi tó ń pe gbólóhùn náà kò pé lásán pé ó ṣeé ṣe kí wọ́n ti ṣe iṣẹ́ náà fún àǹtí Bùnmi rí ìdí nìyẹn o tí a fi lọ hú òkú wọn bàbá Kẹ́mi bá ìdí lọlẹ̀ lórí àga ó gbójú sókè ó ní Olódùmarè ìbà o àṣé kábínì kò pé ká màrún ké okay? kábínì lọ́yọ̀ọ́ kò sọ ní dọ́ba àgbà ò kọ́gbọ́n olódùmarè ò ní yọ̀ǹda ọgbọ́n fún ẹni tó bá wù ú bàbá kẹ́mi kọjú sí kàfáyá ó ní ọlọ́gbọ́n ọmọ ni ọ́ ọpọlọ tí olódùmarè fún ọ kò wá ní bàjẹ́ ẹ wo bí òye ọ̀rọ̀ yìí bó ṣe yé e yékéyéké àṣedèdè ènìyàn ò sọ̀rọ̀ tá a ní pé ẹ má jẹ́ kí ọmọdé ó gbọ́ kò sí ní tó burú bọ́mọdé bá gbọ́ ìwọ̀nba ò kí ẹ jẹ́ kí ó mọ̀ ni nítorí bá a bá lọ tán àwọn ni ó kù lẹ́yìn wa o ṣeun kàfáyà mo gbà fún ọ gbogbo wọn sáré gìrì sí ibi àṣejẹ tó wà lórí tábìlì bàbá gbé àṣejẹ náà nílẹ̀ kíá ó ní kì í ṣe ohun tí ènìyàn máa ń pín jẹ ṣùgbọ́n mo ṣe ìlérí fún yín gbogbo yín òun lè ó jẹ àṣejẹ náà kí ẹ tó lọ. bùnmi ń jáde bọ̀ láti inú ilé pẹ̀lú báàgì ìrìn àjò kan lọ́wọ́ bí ó ti jáde síta òun ni àwọ̀ ara rẹ̀ ló ń dán bíi dígí ẹwà rẹ̀ ó túbọ̀ jáde sí i bí ọmọ tuntun bẹ́ẹ̀ ni gbogbo ara rẹ̀ ń jọ̀lọ̀ bí ara ẹja àrọ̀ bí ó ti jáde síta òun ló rí tí àwọn ọmọ ológun kún ìta fọ́fọ́fọ́ ó wo àyíká ó rí àdìgún kẹ́mi dàmọ́lá sànyà kàfáyá àti àwọn díẹ̀ mìíràn ó rẹ́rìn ni ọ̀kan lára àwọn ọmọ ológun náà ló lọ gba báàgì lọ́wọ́ rẹ̀ bí ó ti sọ̀kalẹ̀ ní ẹnu ọ̀nà ilé rẹ̀ òun ló lọ dìmọ́ àdìgún àdìgún ní ìbá sì wù mí bí o bá lè dúró bí o bá lè dúró tì wá kí a jọ ṣe ìjọba yìí bùnmi ní ìbá wù èmi náà ṣùgbọ́n ìpè pàjáwìrì òní mo gbà omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn àwọn ikọ̀ mi tó wà lójú ogun báyìí lẹ́nu bí ó tilẹ̀ jẹ́ wípé àsìkò ìsinmi tí mo gbà kò tíì parí síbẹ̀ mo ní láti tètè lọ darapọ̀ mọ́ wọn ohun tó jẹ mí lógún láyé òun ni kí ìyà má jẹ ẹnì kankan pàápàá ní àsìkò tí ìrànlọ́wọ́ bá ń bẹ lọ́wọ́ mi tí mo lè ṣe ogun jíjà òun ni mo yàn láàyò kì í sì dé bá ni ká mo ṣe ìlérí pé n ò ní jìnnà sí yín rárá bùnmi bẹ̀rẹ̀ sí ní dìmọ́ wọn ní ọ̀kọ̀ọ̀kan nígbà tó dé ọ̀dọ̀ kàfáyá ó kúnlẹ̀ sí iwájú rẹ̀ omi ti léròrò sí ojú rẹ̀ ó ní mo mọ̀ pé ayùn ò ní ọ́ wọn ò máa pè ọ́ ní òrèkóòrè tí àkókò rẹ̀ bá ti yọ ojú ò ní kọ àtúnrí omi bẹ̀rẹ̀ sí ní dà pòròpòrò lójú kàfáyá bíbò mi ti dìde nàró lórí ẹsẹ̀ rẹ̀ oníkàfáyà gbé ọwọ́ ọ̀tún sókè tó sì bẹ́rí fún bòmí bòmí nu ojú nù òun náà sì bẹ́rí fún kàfáyà lẹ́yìn náà òun ló kọjú sí gbogbo àwọn ológun tó kù tó dúró wámúwámú láti fi ẹ̀mí ìmoore hàn sí wọn fún wíwá tí wọ́n wá gbogbo wọn bẹ́rí fún un òun náà sì bẹ́rí fún wọn lẹ́yìn náà òun ló pẹ̀yìn dà tó sì ń lọ sí ìdí ọkọ̀ tí wọ́n ti pèsè sílẹ̀ fún un kò wẹ̀yìn rárá tó fi dé ìdí ọkọ̀ náà omi ń dà pòròpòrò lójú rẹ̀ bí ó ti dé ìdí ọkọ̀ òun ló bojú wẹ̀yìn tó sì sáré padà sí ibi tí kàfáyá dúró sí ó dì mọ́ gbàgì ó sì wà mọ́ kokoko fún nǹkan bí ìṣẹ́jú márùn-ún kó tó tú ọwọ́ kúrò lára rẹ̀ ó padà sí ìdí mọ́tò ó wọ inú ọkọ̀ ọkọ̀ àwọn ológun tó wà ní iwájú tó wà ní iwájú ọkọ̀ tó wọ̀ òun ló kọ́kọ́ síná ọkọ̀ tó wọ̀ tẹ̀lé ọkọ̀ ológun mìíràn ó sì ń tẹ̀lé wọn lẹ́yìn wọ́n ti rìn síwájú díẹ̀ kí ibòmí tó tún yọjú lójú fèrèsé ọkọ̀ náà tó sì wẹ̀yìn wò láti wo kàfáyá kàfáyá ju ọwọ́ sí i ó sì rẹ́rìn-ín músẹ́ bùnmi fi ọwọ́ nu ojú nù òun náà sì juwọ́ padà sí kàfáyá pẹ̀lú ẹ̀rín kàfáyá ju ọwọ́ títí ọkọ̀ náà fi parẹ́ mọ́ wọn lójú ni ọkọ̀ náà fi parẹ́ mọ́ wọn lójú ni. kẹ́mi wà nínú yàrá kan báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ sí ní dún tantantan kẹ́mi yíjú sí apá ibi tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ti ń dún ó yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tirẹ̀ lápò ó sì ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí rẹ̀ báyìí bó ti rìn lọ sí ibi tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń dún náà wà ó ní mo fẹ́ kí ẹ bá mi ṣe àkọsílẹ̀ gbogbo ìpè tó bá wọlé sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà kí ẹ sì ka ohun gbogbo ẹni tó bá pè sórí rẹ̀ sílẹ̀ kẹ́mi já ìpè rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó dé ibi tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó kọ́kọ́ ń dún náà tó ti ń dún ọkùnrin kan jókòó nítòsí ibi tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà wà wọ́n ti hun lókùn mọ́ ara òpó kan báyìí wọ́n fin bí ẹni fin igbá wọ́n dè é lókùn ó jọ pé ẹni tó dì lókùn náà ó ti ṣiṣẹ́ alájà parí wọ́n ti na ọkùnrin náà gbogbo ẹnu àti ojú rẹ̀ ó ti wú gùdùgbùgùdùgbù ẹ̀jẹ̀ ń sàn bàlà lẹ́nu rẹ̀ bíi tó ẹlẹ́tẹ kẹ́mi gbé ìpè náà ó sì gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọkùnrin náà sí létí ohun ààrẹ àná òun ló jáde nínú fóònù náà ó ní ọ̀wù àjẹpẹ́ ó pa àdìgún lásánlàsàn tì bẹ́ẹ̀ atamátàsé òun sì ni wọ́n pè ọ́ sí ọ̀ ó ṣe iṣẹ́ kékeré tí a gbé fún ọ láṣetì láti ìgbà náà o láṣetì ń pè ọ tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ ò lọ rárá o gba owó lásán ni o gba owó lásán ni o ṣe iṣẹ́ náà láṣepé o sì tún na pápá bora mo fẹ́ kí o mọ̀ pé bí o bá wọ inú ihò èèrà wọn ò wá orí dandan ni kí o pa dandan ni kí o pọ ohun tí o jẹ náà ọkùnrin náà tú ẹ̀jẹ̀ tó wà lẹ́nu rẹ̀ dànù ó ní n ò sá lọ sí ibì kankan o mo kàn lọ farasin kò díẹ̀ náà ni wọn ó kàn yín lára láìpẹ́ ẹsẹ̀kẹsẹ̀ oníkẹ́mi já ìpè náà ó tú okùn lára ọkùnrin náà ó sì fà á lọ sí orí ìjókòó kan ó ti rẹ ọkùnrin náà gbogbo ara rẹ̀ kì í ṣe tirẹ̀ mọ́ akin mú ìwé kan àti gègé ìkọ̀wé wá fún kẹ́mi kẹ́mi ju ìwé àti gègé náà sí iwájú ọkùnrin ọ̀hún ó ní kọ orúkọ gbogbo wọn síbí ọkùnrin náà wulẹ̀ jàǹpátá rárá ó bẹ̀rẹ̀ sí ní kọ orúkọ àwọn tí wọ́n rán láti pa àdìgún lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ kẹ́mi ní gbadé dàmọ́lá yẹmisí ṣẹ́gun ẹ fojú tó ọkùnrin yìí òun àti akin wọ́n sì jọ jáde lọ. lówùúrọ̀ kùtù ọjọ́ kejì gbogbo ìwé ìròyìn òun ló gbé wípé wọ́n ti lọ fi ọwọ́ òfin mú ààrẹ àná àti olórí ọlọ́pàá pátápátá pẹ̀lú àwọn ogójì mìíràn fún ẹ̀sùn ìṣekúpani àti àwọn ẹ̀sùn bíi ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ àti àwọn ẹ̀sùn mìíràn gbogbo gbogbo ìlú òun ló kọ òun ló ń kọ hà lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún láàrin ọ̀sẹ̀ kan péré ni ẹjọ́ wọn ti parí ní ilé ẹjọ́ wọ́n dá ẹjọ́ ikú fún àwọn tó yẹ bẹ́ẹ̀ ni wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ sí ẹ̀wọ̀n gbogbo àwọn tí àwọn ọ̀dọ́ mú sí ìgbèkùn pátápátá òun ni wọ́n tú sílẹ̀ wọ́n sì fi ọwọ́ òfin mú àwọn díẹ̀ nínú wọn tó fi tó tẹ òfin lójú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlú bẹ̀rẹ̀ sí ní dùnyùngbà ohun tí ọ̀pọ̀ ènìyàn rò pé kò lè ṣeé ní ọgọ́rùn-ún ọdún sí àsìkò náà òun ló di ṣíṣe iná ọba dúró omi ẹ̀rọ ń dà yà ilé ẹ̀kọ́ àti ètò ìlera ó di ọ̀fẹ́ gbogbo ojú pópó òun ni wọ́n tún ṣe ètò ààbò ó jẹ́ ìjọba àdìgúnlógún ó jẹ́ ìjọba àdìgúnlógún púpọ̀ gbogbo àwọn tí wọ́n jọ ja ìjà òmìnira òun ni wọ́n di ipò pàtàkì mú bẹ́ẹ̀ ni wọ́n fi àwọn ènìyàn láti ìdílé àwọn tó bá ìjà òmìnira lọ sí ipò pàtàkì nínú ètò ìjọba wọn ètò ààbò tó péye ó wà oúnjẹ di ọ̀pọ̀kú ọ̀yọ̀kú àwọn àgbẹ̀ wọ́n ń jẹ ayé ọlọ́ba ayé wa dẹrù ayé wa dẹrùn fún tẹrú tọmọ pátápátá ní ọjọ́ kan ọkùnrin kan àti ọ̀rẹ́ rẹ̀ wọ́n ń gun alùpùpù lọ ó sì ṣèṣì lọ kọlu ọmọ ológun kan ẹsẹ̀kẹsẹ̀ òní ọ̀rẹ́ rẹ̀ tó gbé sẹ́yìn òní ọ̀rẹ́ rẹ̀ tó gbé sẹ́yìn alùpùpù ló ti bẹ́ sílẹ̀ ní tirẹ̀ tó sì júbà ìhoro èyí tó gun alùpùpù gan-an ó ti ju alùpùpù rẹ̀ sílẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní yí lójú títì fúnra rẹ̀ bẹ́ẹ̀ ló ń sun bẹ́ẹ̀ ló ń sun ẹkún pé òun ti dáràn ológun náà dìde ní ibi tó ṣubú sí ó gbọn ara nù ó sì lọ sí ibi tí ọkùnrin tó ń yí nílẹ̀ náà wà ó gbé e dìde ó sì tún lọ bá a gbé alùpùpù rẹ̀ dìde ó fi ọwọ́ ra léjìká ó sì béèrè pé ṣé kò fi ara pa lẹ́yìn náà òun ló bá tirẹ̀ lọ èyí ya ọkùnrin náà lẹ́nu ibi tó ti ń wò pé àbí àlá ni òun lá òun ní ọkùnrin kan ló wá bá a níbẹ̀ ó ní ó yà ọ́ lẹ́nu àbí ààrẹ wa tuntun sí ààrẹ wa tuntun ti ṣe òfin pé ọmọ ológun tó bá fi ìyà jẹ ẹnikẹ́ni lọ́nà ẹ̀tọ́ ìdájọ́ ikú òun ni wọn yóò dá fún un ọkùnrin oní alùpùpù náà gbójú sókè ó ní ọlọ́run mo fìbà fún ọ o ṣé wípé orílẹ̀-èdè yìí náà ó lè padà dára báyìí ó gun alùpùpù rẹ̀ ó sì bá tirẹ̀ lọ àdìgún sì lérí pé ọdọọdún òun ni àwọn yóò máa ṣe ìrántí àwọn akọni tó ti bá ìjà òmìnira náà lọ báyìí òun ni ìwé ìtàn òmìnira ọ̀nà ẹ̀jẹ̀ tá a ti ń bábọ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan òun ló parí mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ tẹ́ ẹ tẹ́tí sí ìwé ìtàn náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò pátápátá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ṣe ìwúrí ọlọ́kan ìjọ̀kan fún mi láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ lágbára ọlọ́run lódùmarè ẹ ní ṣìṣe o ẹ ní tójú ilẹ̀ mọ́lẹ̀ àìrójú bíbù lára omi o àmọ́kún òun nìkan mọ́lé àtòjú àtẹ̀rùn ilé alákàkì gbẹ gbogbo yín pátá ẹ ò ní wọ́wọ́ tì ní ìgbà kọ̀ọ̀kan o àbùtán onídùmàrè bò dí ìgbín àṣírí yín ò ní tú o ojúmọ́ òní mọ́ kí àkìtàn mọ́ gbọ́rẹ àti ọ̀tún àti òsì òun lè yẹlé òun ló fi ń kórè gbogbo ọ̀nà onire yóò máa gbà tẹ̀yìn lọ́wọ́ ẹgbà kò wá ní gbari ọwọ́ yín dànù bí alágbẹ̀dẹ bá lu irin tán wọn á gbọn ìpẹ́ nù bàbá rí ẹnikẹ́ni tó ń kojú àìsàn tàbí ìnira kankan nínú ayé lọ́wọ́lọ́wọ́ báyìí olódùmarè yóò gbọn gbogbo rẹ̀ dànù lára yín ọtí kìí tí ṣègì kìí tẹ́ láwùjọ ìlẹ̀kẹ̀ ẹ ò ní tí o bẹ́ẹ̀ lẹ ò ní tẹ́ àkọ́mọ́ àkọ́mọ́ onílé ẹyẹ àlàkún àlàkún òun èèrà ẹ ò máa ní àníkún ire gbogbo ni o tígi tọ̀pẹ̀ òní ṣàánú àfòmọ́ aláàánú òní wọn ẹnìkọ̀ọ̀kan yín láti olódùmarè igúnnugún lawo àtẹ́ká àkàlàmàgbò lawo àtẹ́gbà ọlátògẹ́gẹ́ yóò tó ti yín síre o ẹ̀rọ̀ ẹ̀rọ̀ onígi ìrókò òní ṣonígbó ẹ ò ní lùgbàdì àìsàn láṣẹ ọlọ́run olódùmarè gbogbo ẹni tó wà lórí àkéte àìsàn lọ́wọ́lọ́wọ́ olódùmarè yóò gbé yín dìde ọjọ́ ewúrẹ́ bá bímọ tiẹ̀ ò ní dìde ọjọ́ àgùntàn tó bá bímọ tiẹ̀ ò ní dìde omi tá a bá fi ṣe ẹyin adìyẹ kì í mọ́ lára ọlọ́run olódùmarè yóò gbé gbogbo yín dìde lórí àkéte àìsàn tẹ́ wà láṣẹ olódùmarè lágbára ọlọ́run olódùmarè a wà ní ṣìṣe o a ní tójú ilẹ̀ mọ́lẹ̀ èyí tí mo wí lónìí ó dàṣẹ ọ̀sẹ̀ ló oṣù ló ní ọjọ́ tí àkéréjùpọ̀n tó bá ta egbò ọjọ́ náà ní tànlẹ̀ pa òjọ́ òun ló ro námúgi òjọ́ òun làṣẹ ẹ̀tọ́ múlẹ̀ gbogbo èyí tí mo wí lónìí àṣẹ ni o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá a ò ní súra wa láṣẹ ọlọ́run lódùmarè ìwé ìtàn eléyìí tó ti parí o ìwé ìtàn wo òun lẹ tó fẹ́ ká mú a ó tún ṣe ìdìbò lórí rẹ̀ láìpẹ́ ìwé ìtàn ń bẹ nílẹ̀ bìbà eléyìí tẹ́ ẹ bá ti mú òun náà òun là ó tún máa kà ǹjẹ́ títí dìgbà mẹ́ta tó máa pàdé orí ìfáwọn ẹ̀dọ̀ ẹ̀dògbín òtútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan ẹ̀kọ́ dídì mọ̀dẹ̀kú rọ́jú ayọ̀ àti àlàáfíà tí mò ń fi yín lẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni ó tún padà máa bá yín lẹ́ẹ̀mí láṣẹ ọlọ́run olódùmarè ẹ má wàá gbàgbé o láti subscribe sí youtube channel mi bákan náà bẹ́ẹ̀ yẹn bá ṣe tán láti ràn wá lọ́wọ́ láti publish ìwé ìtàn tí àkọlé number tó ń lọ lábẹ́ fọ́nrán yìí iye tẹ́ ẹ bá ní lágbára èyí náà mò ń lọ lónìínú wọn ò ní lọ lọ ẹja tó lọ tí ò dénú bú wọn ò ní lọ lọ akàn tó lọ tí ò délẹ̀ odò lágbára ọlọ́run lódùmarè àá tún máa pàdé láìpẹ́ láì jìnnà tá tún máa mú tuntun wá fúnra wa ó dìgbà kan náà.